اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله وكونوا مع المحسنين فإن الله مع المتقين والمحسنين قال تعالى إن الله مع الذين اتقوا والذين هم محسنون فقال الإمام المفسر بن ناصر السعدي في هذه الآية والله مع المتقين المحسنين بعونه والتوفيق والتسديد وهم الذين اتقوا الكفر والمعاصي وآثم بعبادة الله ويحسنون إلى الخلق ويحسنون إلى الخلق ببذل النفع له من كل وجه ونسأل الله تعالى أن يجعلنا من المتقين المحسنين ثم أما بعد قال عباد الله أنه من حكمة إكثار النبي صلى الله عليه وسلم من صيام شعبان مثل السنة القبلية للرمضان وأنه أيضا تمرينا وتحي وتهيئة للنفس لثقل الصيام في رمضان حتى يدخل المسلم شهر الفرق شهر الفرق حتى يدخل المسلم شهر الفرق وهو في غاية استعداده للروح والجسد ولنكثر من الصيام ما استطعنا من قيام الليل والذكر وقراءة القرآن ابتداء بأبي نبي صلى الله عليه وسلم فخير لأبي أبي محمد صلى الله عليه وسلم فلتعلم عباد الله فلتعلم عباد الله أمر الله سبحانه وتعالى بتعويل الكلى من بيت المقدس إلى الكعبة المشرفة بمكة المكرمة أنزله تعالى في هذا الشعر الكريم قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك كبلة ترضى فول وجهك ستر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شاطرا إن الذين أوتوا الكتاب ليعلموا أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون فإن ذلك التعويل أمر عظيم يزعر عظمه في الإيمان يزعر عظمه في الإيمان وإنه تذكير بأن الإيمان طاعة لأمر الله وإن لم ندرك الحكمة كاملة وإنه دليل على عظمة هذا الشهر الذي شرف الذي شرب بوقوع هذا الحدث الجليل فيه ولتكن تاويل القبلة تذكرة لنا بالضرورة تاويل وجه قلوبنا نحو خالقنا والامتثال أوامره عباد الله إن شعبان هو باب عظيم الذي ندخل منه إلى رياض رمضان فالاكل من اتخذ هذا الشهر لتسلية أعماله وإيداء لعدته لكي يدخل برمضان بقلب سليم ونفس مطمئنة حبر قلوب أبي وصى قل لدى شيطان أن يقى أن يجي ẹni tọ́lọ̀ ọba àlejò ọlá lòun bínú sí i tó nínú òun dùn sí kọ́lọ̀ òun bínú sí òun ẹni tọ́lọ̀ ọba àlejò ọlá tó lòun lè kúrò nínú kẹ́ẹ́ tó lóhun ó ní ìkẹ́hùn gándà mú òun tẹ́lẹ̀ òun fẹ́ bọ́ sínú ìyà ni inú orí ikú lóhun kó wọn máa dé gbogbo wa tí wọ́n ń tò wọ́n náà kákíyèsí kan sí kejì tó ń torí kunkun ìlànà èsù lọ ń tọ̀ yẹn torí kọ́lọ́ ọba àlejò ọlá lóhun lé èsù nínú kẹ́ èsù lóhun fara náà wọ́n sọ fún wọn náà yìí pé ìjọba yìí ọ̀ tí ọba ti ṣe ìjọba yìí ìjọba yìí ọmọ ọmọ sí ọ o sì mọ̀ pé nǹkan tí wọ́n ń sọ yẹn nǹkan tó wúlò fún ọ tó ṣe ọ láǹfààní ni ọwọ́ ń sorí kunkun lórí ẹ̀ ìlànà ètò ló ń tẹ̀lé yẹn pé bọ́lọ̀ ń sọ fésù ńjọ́ kínní àná pé á lé ọkọ òun òfin ọlọ́run èsù lòun fara mọ́ àníṣe ń tọ́lọ̀ ní kó wo ṣe yẹn òun ò ẹ̀rí òun lọ́wọ́ fata ní sẹ́bi léèsì dè nílẹ̀ yìí o ní ìkọlọ̀ ní ṣe nǹkan báyẹn tó sì torí kunkun tó lòun ò ṣe é gbogbo wọn náà tí wọ́n máa ń pè ọ́ sákìyèsí ọkọ pé ìyàwó sákìyèsí kí ìyàwó máa torí kunkun mọ́kọ lọ́wọ́ ọ̀gá pé ọmọ sákìyèsí kọ́mọṣẹ́ náà máa torí kunkun mọ́mọṣẹ́ lọ́wọ́ òbí pọmọ sákìyèsí ọmọ náà ń torí kunkun mọ́bí ẹ̀ lọ́wọ́ ó kálukú wa ká máa ronú sí i tábà ti ń gbọ́ nǹkan kẹ́lìmọ̀ àwùjù bí láì nínú ẹ̀sẹ̀ ìtọ́ni rọ̀jìn ẹ̀kọ́ ni fún gbogbo abẹ́rẹ́ kárò ní síba. kí ló fọ́ ọ́ dẹni tó ń kálukú wá ń ṣépèlé láì látara ìgbéraga ìmọ̀ rẹ̀ bí àti gbọ́ tẹlòmí ìmọ̀tò òun pé ọlọ́run ọba àlejò ọlá pa ọ́ láṣẹ oṣù kan olóòní ṣe é ẹ̀wọ̀n tí ọ̀rẹ́ ti jà báyìí gbogbo ẹni tí nǹkan kan bá ti dé ta ni wọ́n ti máa Esu náà gbogbo àbúrú ní pátá ká ó ti gbogbo wọn náà tí a sọ̀rọ̀ iléhùn tó ń tọ́ yẹ kó ronú o èmi náà ó tó ń tọ́ yẹ kẹ́mi náà fi ronú o gbogbo ọ̀rọ̀ yìí gbogbo ẹni bá ti ń tẹ̀sà funfun o kò sẹ́ni kan tó dúró lé lórí wọ́n ti ẹ̀rọ bá ti fẹ́ náà kò lè yí padà àṣekọ́lọ̀ kọ́lọ̀ wá ọ̀pọ̀lọ̀ ọ̀rọ̀ tún ilé òde yí padà ṣùgbọ́n yín pé nǹkan kan báyìí ò dáa báyìí ó ti yẹ ká ṣe é àti wọn náà bá ti ronú ti gbọ́ yẹ ká ṣe bẹ́ẹ̀ wọn náà yí padà mọ́lá gidi torí pàtìbọ̀ tá a gidi ọ̀dà òun ni ọ̀dà fẹ́sùdè nígbà tó ṣe pẹ̀lẹ́ o. àwa bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ wa pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tó ní gbogbo ọlá ọba tó ní gbogbo òkápá ọba tó lè ṣe ẹ̀dá bó ti wù ú abẹ́ẹ́dàkùn èyí tó máa ṣe lórí tiwa yọ máa já sí ìdùnnú yọ máa já sọpẹ́ fún wa o jàmá mùsùlùmí adá ọpẹ́ fún ọlọ́wọ́n báyìí àyìn ọlọ́wọ́n báyìí à ń wá ní aláborísìn bẹ́ẹ̀ là ń wá ní olùrànlọ́wọ́ à ń wá ní olùtọ́ kò ní àwọn gbogbo rẹ̀ yóò yẹ̀ mí kódà bákan náà à ń wá ní olùtọ́ bí àwọn iṣẹ́ aburú tí mo nítorí fún wájú ọlọ́run àwa mọ̀ fọ́lọ́ ọba yìí lọ́kan lóso ọba tí ò pé méjì bèlè yọ jẹ mẹ́ta ni bákan náà a mà mà dájú nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ náà ọba ní ṣe ìkẹ́ ìjọ náà kọ́ máa bá nẹ́bí náà kọ́ máa bá wọn sọ ọ́bà ẹ̀ kọ́ máa bá gbogbo àwọn tó wà bí dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ tó ti jọ gbìnà lìkì yàmà ẹja bẹ̀rù náà wà lóṣù nǹkan ńlá lélẹ́yìí o ẹlòmíì náà ti ànípìlẹ̀ o ó ráwọn èèyàn rẹ bí o wọ́n fi sílẹ̀ ọ̀kọ́ tó yanjú o bàbá mójútó ìyá mójútó kódà ilé ẹ̀kọ́ tó wà wọ́n mójútó ṣùgbọ́n nígbà tó ti báwọn ẹni ti rìn báyìí láyé rẹ̀ ti láyé rẹ̀ kẹ́ni láyé rẹ̀ ti fẹ́ dàrú. ẹlòmíì náà kódà ó jáde ilé ẹ̀kọ́ ṣùgbọ́n gbà tó rí tó wọ bí fẹ́ níbì kan àwọn tó bá tó yẹ báyìí àtìgbàwọn ilé ayé rẹ̀ ti dàrú ẹlòmíì àwọn tó mú lọ́rẹ̀ẹ́ àwọn alájọṣepọ̀ rẹ̀ yìí ibẹ̀ náà ilé ayé rẹ̀ ti dàrú o ọlọ́run kìlọ̀ fún wa o jẹ̀má ẹjẹ́ apáyà ọlọ́run ọba tábà tó ọlọ́run ká máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ó bùkátà ká máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ̀ o tá a bá bẹ̀rù ọlọ́run tá a sí pẹ̀lú àwọn ẹni rẹ̀ wọ́n lọ padà dàbí wọn o torí kúgbà tó bá ń la ni nìkan ọ padà mọ́ wá rí ààrẹ yìí pé nìkan náà lọ ń bá fẹ́ ìka yẹn gbogbo gbà tó padà sí wọn náà gbọ́dọ̀ wà pẹ̀lú àwọn ẹni rẹ tó bá wà pẹ̀lú àwọn ẹni rẹ ní tó ń ṣe tó ń àyókù náà ń ṣe wọ́ láti ṣe ṣùgbọ́n wọn nìkan ló ń ṣe tó bá sọ́ra bí ẹ̀jẹ̀ náà máa ọ tí wọ́n náà bá pẹ́ lára àwọn ẹni bí wọ́n ló jẹ́ ní bí díẹ̀díẹ̀ ni wọ́n náà máa bí tó yí máa lọ́lọ́n fi ń kìlọ̀ fún wa o ọlọ́wọ́n bá lè fi ọlá ó sì sọ àǹfààní tí ń bẹ níbi kéèyàn máa bẹ kéèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n bá àti kéèyàn máa bẹ pẹ̀lú àwọn ẹni rí ọlọ́wọ́n bá lè fi ọlá ní ẹ̀rí àwọn tí wọ́n bá ń páyà òun ọlọ́wọ́n bá àtàwọn ẹni tí wọ́n sì jẹ́ ní rí òun ọlọ́wọ́n bá máa wà pẹ̀lú wọn báwo láti wá gbàgbọ́ yé bíbẹ pẹ̀lú ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa àbáwa ìmáàmùlì mufassir àbáwa bí násìrà sọ ibi kọ́lọ́ba ayọ́lójú wa wọ́n ní ìtumọ̀ eléyìí òun ni kọ́lọ́wọ́ bá àlejò ọlá ọlọ́run ọmọ ọbẹ̀ pọ̀ láwọn olùpáyà ọlọ́run àwọn tí wọ́n jẹ́ nire wọ́n sin lọ́hun bó ti yẹ kí wọ́n sin lọ́hun wọ́n ní ìsìláàsì àfọkànsìn wo ṣe ìkántorí wọ́n ti ṣe bọ́lọ̀ tí ni wọ́n ṣe é bí wọ́n ṣiṣẹ́ náà níṣẹ́ ẹ̀káyé gan wọ́n má mà dájú díẹ̀ ọlọ́ni wọ́n máa bẹ́ láti máa ràn wọ́n lọ́wọ́ gbogbo gbà wọ́n ti mọ̀ rẹ̀ nìyẹn bí wọ́n bá wọ́n láti lórí ẹ̀ yàmá mùsùlùmí bó o ti jẹ́bà yẹn kò ní lójútùú tí wọ́n náà máa sẹ́hùn dáadáa bó o bá wọn ṣiṣẹ́ kò ní lápò ní lílò nítorí náà ló tó bàjẹ́ yìí sọ bẹ̀rù ọlọ́run kó o sì máa sẹ́hùn dáadáa kó o ti yẹ kó o ṣe lò ṣe àkíyèsí rẹ o ọlọ́run bá lè kí ọlá ní ẹ̀rí àwọn ẹni tó ṣe wípé wọ́n páyà sí ń jẹ́ gbogbo ìwà kúfúrù gbogbo ìwà ìlòdì sọ́lọ́run gbogbo ìwà àìmoore pẹ̀lú ọlọ́wọ́n ọba àti gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátá pàpà jùlọ tọ̀bá wà ní kọ̀kọ̀ sẹ́yìn kan ò yọ eléyìí tọ́pọ̀lọpọ̀ tí ṣubú jù lélẹ́yìí ẹlòmíì ẹni eré ni lọ́kàká ṣùgbọ́n tó bá dé kọ̀kọ̀ wà ọ̀rẹ́ ni wá. tọ́wọ́ wà ń gbangba bá àwọn èèyàn báyìí ọlọ́run rẹ o òbí rẹ o àbá ọlọ́run rẹ o ẹni rere bóun náà mọ èpè tóun bá dé kọ̀kọ̀ èsì òun lọ gbogbo ọtọ ọba rí báyìí ó sì ní olùpáyọ ọlọ́run ọlọ́run ọba àlejò ọlá ẹ̀rọ àwọn tí wọ́n bẹ̀rù wọn ọlọ́run gbogbo ìwà tó lè sọ níbi kèfèrí gbogbo ìwà ẹ̀ṣẹ̀ wọn jìnnà sí i wọn sì ṣe dáadáa bí wọ́n bá ń sìn wọn ọlọ́run ọba wọn ò ní tàǹtà ní ìpapọ̀ mẹ́jọ sì tò wọn ọlọ́run ọba wọn ò sì ní sin lọ́wọ́ ní ti kárí mi wọ́n sin lọ́wọ́ bó ti yẹ ká ṣe é tọ́lọ́ bí wọ́n sì ń bẹ pẹ̀lú àwọn ẹ̀dá náà wọ́n ṣe dáadáa sáwọn ẹ̀dá àǹfààní tọ̀dọ̀ wọn wọ́n rí wípé àwọn ti àwọn ẹ̀dá ẹgbẹ́ àwọn láǹfààní ní lówó lọ́wọ́ fámìlì rẹ̀ kan ọ̀sán àgbà tó ní àfáà lẹ́lòmíì kò sí àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kan tẹ́bi rẹ̀ kan látara rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ àti àwọn ará àdúgbò kan láǹfààní ni o ẹni yóò fi àwọn ẹrú àwọn ẹ̀dá ọlọ́run yóò ṣe wọn láǹfààní gbogbo ọ̀nà nínú ọgbọ́n nínú òye nínú ìdí pàtàkì tọ́lọ́wọ́ bá àbí tí ànábì sallallahu tí fi máa gba àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní oṣù tá yìí wọ́n sọ wípé ipò tí sàbáàlì wà ó wà nípò tí àwọn náfìlà tá máa ń ṣe kátó ọ̀ràn yẹn wà yìí. ẹ̀rí wọ wà ní ẹ̀sẹ̀ náfìlà kátókí dóòrù ìṣe náfìlà sáájú kátókí dúrì yẹn òun ni túmọ̀ yí pé kí ni o àṣẹ náfìlà kọ̀bùlíyà náfìlà tá máa ń ṣe kátókí ìrùn dóòrù ìtumọ̀ rẹ̀ náà ni pé bá a ṣe kọ́kọ́ ń gba ṣàbáàrùn lọ́wọ́ yìí fẹ́ni tí bá lè gbà á ìtumọ̀ rẹ̀ ni kó sọ̀rọ̀ a ti sọ àwọn àkàn fún wa náà ìṣòwò tó kọjá tó nínú ìpínlẹ̀ náà táàmẹ́bì náà fi pọ̀ ní ìmọ̀ káwẹ̀ nínú oṣù sàbáàn wọ́n ní ó wà nípò pé kàṣẹ náà bílà láti ká tó fi ọ̀ràn yàn ọ̀ràn yàn òun ni ìrún zoro ṣùgbọ́n àṣẹ náà bílà ká tó fi ọ̀ràn yàn òun ni ìrún áfírì bọ́lá wọn mọ́tẹ́lá ó ṣe náà bílà ṣáájú kó tó fi áfírì ká àṣẹ náà bílà ká tó fi súnmì àṣẹ náà bílà ká tó ipò yìí náà ni rọmọdọ́nù àlùkò yìí náà ni sàbá náà wà sí rọmọdọ́nù àlùkò rọmọdọ́nù ọ̀ràn yẹn ni bí ìyẹn bá wà lè gbàwẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú oṣù sàbá wọn náà ń ṣe náà fìlà kalẹ̀ nìyẹn káwọn pàtó ká ti sọ fún ara náà sẹ́yìn o kéde ẹ̀ lọ́lọ́ máa fi náà fìlà tá à ń àwọn kùdìẹ̀kùdìẹ tó nínú àwọn ọ̀ràn èèyàn tá a ṣe ọlọ́run òfin náà fi làwọn ìgbà wa tún sí ibi tá a bá kù sí níbi Ramadan ọlọ́run àbá wa fi kíni ọlọ́run àbá wa fi èyí tó kù sí ẹ̀ka tó nínú Ramadan wa níta bá wa ṣe tó jọjú nínú dàbá nìyẹn ọlọ́run bá àdá yóò wà bá wa ìtúnṣe bákan náà nínú tí tàbá jẹ́ ìgbáradì ìmúrakalẹ̀ fún àti máa pírátìsì ẹ̀ yóò ti máa mọ́ wa lára díẹ̀díẹ̀ nítorí àwọn iṣẹ́ tó wà nínú Ramadan tó lè fẹ́ ṣòro bára láti ṣe mára tó lè fẹ́ ṣòro bẹ́ẹ̀ni láti ṣe ṣùgbọ́n pàtó àwọn bá ti ń ṣe é nínú Ramadan ẹ̀ nínú sàbáàlì kò fi ní sòro fún wa nígbà tó bá dá ìfúrọ̀ ọ̀dọ́ rẹ̀. a sì lè wọnú oṣù èyí tó jọ́ra yàn ní pẹ̀lú pàápín ìmúra tẹ́lẹ̀ tẹ̀mí àti tara. jẹ̀mọ́ tó bá wá níbẹ̀ ẹ wá já àwọn ọkọ̀ láàrọ̀ jíjà bàbá ti lágbára tó bá ti lágbára mẹ́. látúpọ̀ ní nàìjíríà ti dé bàbá ti lágbára tó bá ti lágbára mẹ́. kápọ̀ nínú aráàlú ọlọ́run nínú oṣù táwa yìí kápọ̀ ní kọ́ránì kíkà láti lè fi kọ́sẹ̀ ìlànà tàmẹ́lì sọ́lọ̀ lọ́wọ́ àrẹ̀yìn ọ̀fẹ́ náà gẹ́gẹ́ bá ti mọ̀ ẹ́ tó kò sí lánàá kan tó lóore sọ́dà sọ́dà ju ìlànà tàmẹ́lì sọ́lọ̀ lọ́wọ́ àrẹ̀yìn ọ̀fẹ́ náà lọ. ẹ jẹ́ káwọn ẹ̀rí sọ̀rọ̀ tó lọ́ máa ó wípé ní nígbà tí ayọ̀ akákọ́ máa kí wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ìdí táwọn máa ń òun ní kíni òun náà ní kúlù tá a lè pè ní yorùsálẹ̀ ẹ̀ mo lè lọ́sí pé ó kàn jọjú báwọn kìrìsìtẹ́nì máa ń báwọn lọ ọbẹ̀ ni ẹ̀já béèrè pé ṣọ́ọ̀ṣì láwo lọ́wọ́ àlẹ́ ibi tí ń lọ fún àlè rí lóbi pé. ọ̀pọ̀rọ̀ ń bá àwọn ìlú iná ọ̀fara máa lọ rẹ̀. wà nílé èmi àbá máa tọ́ sí ọmọ ni ó ní olóyè ta nílùú àwọn Jerusalem wáyé ọwọ́ ní kóhùn ṣe pé kò sí tó yẹ kóhùn ó sì ju mùsùlùmí lọ àníkélódé onítorí kó Jerusalem táwọn lọ mọ́sálásí làwọn nílò àwọn olùtọ́sí kankan pèsè táwọn lọ ń káwọn o wọ́n lè ní omi olùgbàdúgbò tó ń lọ àwọn mọ́sálásí òwò orí tó kọ owó orí tọ́sí tí wọ́n lágbà nípa àwọn lọ rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn náà ẹ̀sọ́nà bá torí ìdí ẹlẹ́yẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ náà mọ̀sáàtì wo ló tó wà bá sọ ní sí pé ibi táwọn kan di ajúkọ kí irun tẹ́lẹ̀ ẹlòmí tó lè máa wò pé ẹ̀ ẹ́ èyí tó lójú ẹ̀ náà lè di ajúkọ tẹ́lẹ̀ bíbẹ̀ ni ìpìlẹ̀ ibẹ̀ kọ́ ni ìpìlẹ̀ ìdìdímúlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yín lórí ẹ̀rọ orúkọ bá àdébí ọlọ́run tó ṣáájú ibẹ̀ náà ni wọ́n wà kódà ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ náà àdébí ọlọ́run ibẹ̀ ni wọ́n kú ìdí ara àdí nìyẹn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ inú ànábì òdùn lórí bẹ́ẹ̀ ànábì èsì sọ̀rọ̀ fẹnu ànábì èmú fẹnu wá nípa ẹ̀sìn kọ́lọ̀ bá ti ní àṣẹ nílé ànábì wa bẹ̀rẹ̀ sí fẹ́ràn kó ìlọ́nà kó láti títà ń tajú kọ̀ yìí ẹ̀mí mi kò tẹ́mi lọ́rùn kò mọ́ ọ̀rọ̀ ọba lọ́ba láfẹ́ ìyẹn ní tọ́nà ọba àdéjọ lásán fún wa nígbà lùkọ̀ àìbálẹ̀ ọkàn rẹ lórí ibi tẹ̀ ń tó ń kọjú sí sábà tó ń bẹ ọlọ́run ọba fọkàn balẹ̀ á padà sí ibi tẹ́ máa á padà bọ́ fún yín tí ó jẹ́ ó máa yín níjọ́ tí tọ́lọ́run ó yí padà ọlọ́run ya lọ ẹ máa bá o gbogbo ibi tẹ́ bá wà láyé ọ̀gángan ibi tí wà òun ni

àwọn nípa náà tó kọ́ sẹ́yìn rẹ̀ lọ́rùn ibùwọ̀ òwò làwọn ọmọ dájú a torí àárín kàábà ibi tí kàábà wà jẹjẹjẹjẹ olùwà dájú bọ́lá ti mú àjọwá rẹ̀ fà nẹ́bí tọ́yá gbogbo ẹni mùsùlùmí ibi lọ ibi agbègbè kàábà bá wà náà gbogbo gbogbo táwọn bá wà kàábà náà làá láti jọ náà làdé ní ti bẹ̀rẹ̀ sílájú kọ́ làwọn náà ti bẹ̀rẹ̀ sílájú kọ́ lé ẹ̀dá kan jẹ̀ máa wùdù mí ìgbà wo gan-an lélẹ́ ìbẹ̀rẹ̀ nínú oṣù tá a wà yìí òun náà láti wáyé fún wa làbẹ́ mú di eléyìí ìtàn yìí tẹ́ làbẹ́ mú lẹ̀ tá a bẹ́ mú náà ní ká ọgbọ́n ọba àlejò láti sọ̀ ẹ lọ yìí pé kéèyàn ti máa ṣe ìtẹ̀kan kọ́lọ́wọ́ wá ní ẹbí padà ẹ̀tún pé lọ́nà míì á pé nǹkan tó tóbi ni. ṣùgbọ́n tí tóbi nǹkan yẹn ẹ yóò mọ̀ wá gbọ́lé níbi ìgbàgbọ́ torí pé kọ́lọ̀ ti pa lábẹ́ yẹn wọ́n wá ìgbàgbọ́ wa ni wípé ní ní ká máa tẹ̀ láti ẹ̀rọ wọn bàtọ́ bàbá

ká máa dájú kọ bòmí láti máa fífi hàn jàmbá kí ọlọ́ọ̀dẹ á mú eléyìí ni kémi ọmọ ẹ̀kú ọlọ́run hàn ìtọ́lọ̀ tí á mú bẹ̀ náà ni pé ọmọ ẹ̀jẹ̀ nìkan tí fẹ́mi àti ẹ pé dandan ni fún mi dandan ni fún wọn náà kí wọn náà ó yí tú padà kó o yí ọkàn rẹ padà ká ìjà padà bọ́lọ̀ lọ́wọ́ bàtọ́ dáwà níbi ìwà ẹ̀jẹ̀ tó o bá ń jẹ́lẹ̀ kó wọn náà tijú bẹ́ẹ̀ kó gbọ́kàn bẹ́ẹ̀ kó gbójú bẹ́ẹ̀ kó bá ti gbójú bẹ́ẹ̀ náà lọ́wọ́ wọn gbogbo. lóṣù láti jọba àdúrà kó o lè fà àdájú kọ kúrú sí wa tá àdájú kọ ló ń sálẹ̀mù náà jọ náà tá àwa sí wọn síwá yóò bá látàrí àti ìfẹ́ wa ti gbà náà ní. àlọ́ wọn tàbí wọn náà forty four years ago. ọ̀rọ̀ na láńsọ yìí ẹ̀kọ́ one thousand four hundred and years ago òun láńsọ ihe láti kà méjì sí i òun náà làwọn ń tẹ̀lé yìí òun náà là ń lò ìṣẹ̀ báwọn òṣèlú rẹ̀ tí wọn náà bá lè lọ́jú tó o fi ọkàn rẹ tó o fọ́tù rẹ kó o fi ìwà ẹ̀ṣẹ̀ yóò rọrùn láti lè káwá wo o ti jọ náà lọ́wọ́ tí o àwọn tẹkinọ́lọ́jì kẹ́jú lè máa táwọn èèyàn lè máa gbogbo ní gbọ́lá wákà àbàdì àwọn èèyàn sì ti wàhálà wọ́n wá wọ́n lè bẹ́ẹ̀ pé ibi yìí ni ibi tí wa. àwọn oṣù mọ̀ sínú pásítọ̀ náà tí àwọn tẹkinọ́lọ́jì kótópó wá kótópó wá ṣe bá wa lórí ẹ̀ kótópó wá báńkì ká tó lọ rẹ̀ ọba ti mú fóònù rẹ̀ nítorí ọ̀fẹ́ pápápápá lọ́sọ̀ tí kà wa fún mi sọ̀rọ̀ náà lóṣù mọ̀ sí mo ní ìdájọ́ ẹ wá wàhálà táwọn ti ń ṣe láti eléyìí wàhálà wọn wàhálà tí wọ́n ṣe láti pa ìwà ẹ̀ṣẹ̀ tí ìfẹ́ lọ́wọ́ rẹ kò tó wàhálà tí wọ́n ṣe yẹn. ẹ̀sùn tí wọn náà fẹ́ mú bẹ́ẹ̀ òun nìyẹn o kó wọn náà padà sọ́dọ̀ náà wọn bá tọ́ dá ọ kó o kú ṣe gbà láti bọ́ sínú àbàtà oṣù ọ̀nàlọ́rùn ẹni tó bá nílò akẹ́yìn òun ni ó lo sí láti kó àwọn ìwà rẹ̀ mọ́ láti pèsè kalẹ̀ kó lè bá wọ́n lọ́nà pẹ̀lú ọkàn tó má àti ẹ̀mí ló lè kéde o àti ẹ̀mí tó má torí ìdí eléyìí kó kálukú wa ká lo àkókò sàmánù wa yìí dáadáa láti lè fi tún fi ọwọ́ wa dé. láti lè fún fọkàn wa ná sáré bá wọnú Ramadan lẹ́yìn tó máa aláhùnmá rí nà lákọ̀ hákọ̀ wọ́n tó gbọdọ̀ tìlà wọ́n á nà bàtìlà bàtìlà wọ́n tó gbọdọ̀ tìlà bá. الحمد لله ولي الصالحين ولا عدوان الا على الظالمين والعاقبه للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فاعلم عباد الله أن الانفعالات يكون بالصيام والصيام تجريب البدن والروح وهو أفضل تهيئة وقراءة القرآن ليكثر المؤمن من تلاوة القرآن حتى لا يدخل في رمضان وهو معذور له ومن الاستجهال التوبة الصادقة تزكية القلب لنراجع إجابته لنراجع إجابتنا مع الله تعالى ولنترك توبة نصوحة من الذنوب والمعاصي حتى ننتقل إلى رمضان وقد طورت صحائفنا ومنها تسلية القلوب وهي إزالة شأنها لنطلب العفو والصفع ممن أسأنا إليهم والمسامع من أساء إلينا استعدادا لليلة النصف مباركة التي يغفر الله فيها للجميع إلا لمشرق أو المشاهد وكما نعود على اجتناب هذا الشهر بالصالحات فإننا نؤذركم من الإهجاء في الدين والوقوع في البدع المهدفة لقوله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا fáwọn ọgbẹ́ni fún ọlọ́run ọba ọlọ́run ọba wo ọba tí máa ń ran gbogbo ẹni rí lọ́wọ́ ẹni ọba ti ká láwòsí ìjákulẹ̀ ọ̀padà báwọn náà bí ọlọ́run bá tẹ̀ ń tàn lọ́wọ́ gbogbo ẹni bá ti jẹ́ olùrẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run wà pẹ̀lú ẹ̀yẹ o abẹ́rẹ́ ọlọ́run tó sáà nínú ìbẹ̀rù ọlọ́run ẹ̀yẹ ń sọ ọlọ́run ẹjá lọ nàí pé ìmúra kalẹ̀ dé rọ̀mọ̀dọ́rùn yóò máa wáyé pẹ̀lú ká máa gbà wẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú oṣù tá a wà yìí ká tún pọ̀ ní ìyáàmù lẹ́yìn eléyìí ni wọ́n máa jẹ́ tírénì ẹ̀rí tí wọ́n lẹ́yìn lọ tírénì ìyẹn ni pé à ń fún ara wa ní tírénì kalẹ̀ àtẹ̀níwa ní tìtorí iṣẹ́ ká fẹ́ di eléyìí òun ló ti fi ń lọ lájú láti lè fi múra kalẹ̀ dé Ramadan bákan náà nínú àwọn ọjọ́ tó tún lọ́lá tá máa fi múra kalẹ̀ dé Ramadan òun náà ní ká tún dé kí Kùránì síkà wà kọ́kọ́ gbogbo ńlá jẹ́ múni ní òdodo kó dé kí Kùránì tó wù kà tẹ́lẹ̀ kó tó pọ̀ sí nínú obìnrin lórí tẹ́lẹ̀ lọ ọba yẹ pé nínú rọ́jà ìsùn kan níta níta bá mi ti dé yìí kó tí kan. ìsìnkú ka ọ̀tọ̀ láti máa sọ pé alukur'an ìsìnkú tó wà rẹ̀ jẹ́ táàbì ìta àwọn ọmọ ẹni bá ka júùsù kan lálọ́ ka ìsìnkú méjì ọwọ́ ẹ̀pẹ́ ìsìnkú kan lọ́ máa dà nínú ọlọ́jà òbútẹ́lẹ̀ ìyẹn gbàgbọ́dọ̀ ọ̀nà tẹ̀yìn tí ó ti méjì. kó lè máa jẹ́ jújù kan nígbà rọ̀mọ̀dán náà bàbá dé ó rí pé ó yọ̀ fún wa àti lè máa ka jújù méjì ó lè rọrùn fún ọkọ ka jújù márùn tí ó fi jẹ́ sílé ìgbà rọ̀mọ̀dán náà wọ́n ló fi pé ààrẹ làkọ́lì ó ti parí kò láti tí tó ti mẹ́rin eléyìí èyí wọn ní múra torí jẹ̀mẹ́ láti kàtó lọ́wọ́ lọ́nà ti kọjá báyìí láti kọ́ ọmọ lọ́nà ti sí lọ ẹ̀rù yóò ti parí kọ̀ọ̀hán ẹ̀yọ̀ kan wáyé láti kàtó. ọ̀wáyé àlékún láì lé ìfún ìlé o láti jọ sí lọ́wọ́ lọ́nà ti sí lọ kọ́ ọmọ ti parí kọ̀ọ̀hán ẹ̀yọ̀ kan àlékún lápátápá ìlé lára rẹ̀ mùsùlùmí o. ọ̀rẹ́ kórìlẹ̀ lára mùsùlùmí. torí ìdí eléyìí inú oṣù táà tún mọ́ wájú bára dìbẹ́lẹ́yìn bákan náà nínú báyìí fọ́nà kalẹ̀ ní rọ̀mọ́dọ́n òun náà ní ká tún wa tún bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìtura òdodo láti lè fọkàn wa mẹ́ ó kálukọ́ wọn wá jẹ ìwé ìkọsẹ́lẹ̀ sí rẹ̀ wò èmi ọmọ àwọn orí pé látọ̀ọ́dún tó ti lọ yàrá èèyàn mélòó lọ sáǹpà ní látara rẹ̀ dáadáa mélòó mo lè tọ́ka sí mo lè sọ pé mo ṣe tó ti ẹ̀jẹ̀ sí pé títò owó bá dé èmi náà lè máa sọ ọlọ́run sọlọ́run ọlá pé mo ṣe ìjọba yìí bákan náà àwọn àìdá mélòó mo ti ní pété ń lórí ẹ̀ ẹjọ́ kálukú wa o àwọn ìwà ìṣẹ́ wa tí ìtọ́ mọ́ láì ṣe ìkúbà gúnugú ẹ̀yìn àwọn anílà ìṣe ìkúbà gúnugú ní gúnugú yóò yẹ láàárọ̀ jẹ́ náà jẹ́ náà látòlé lọ máa. ẹ̀yìn ọba wa tún fi rọ̀lẹ́ títún ta níbọ̀ ọba tó ní mìíràn lẹ́yìn ọ̀kan ìtúkẹ́ mi ó ti bá láǹfààní táyé kan bẹ̀ kó tún ní àǹfààní táyé òun tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ni àníkàn tààrọ̀ kàṣẹ áfíìlì àárọ̀ ní náà làwọn fi àdá ẹni tó bá lè rọ́jú tó bá lè pa kẹta kì í pé wọ́n ní èèwọ̀ ni ọwọ́ pàtì koríko jẹ́ èèwọ̀ àgbàdo kọ̀ọ̀kan òun náà wọ ọyọ̀ nínú ìdílé ààrẹ ọlọ́wọ́ fi tó lóore ju ìtàn ìyẹn lẹ̀ lọ́nà àdáàrí fún ọ ẹ̀gbọ́ ìtọ́ lóore ju tóun rí níbi àrámù yẹn tó ọba lè rọ́jú tó kọ́ tó lọ́rùn ni wọ́n wá bẹ náà kọ́ ọ̀rùn lọ́rùn ti bọ̀.

eléyìí ọmọ túmọ̀ sí wípé à ń múra kalẹ̀ ọjọ́ kan tí ó wáyé ní oṣù sàbáàlì ta wáyé káàdì sọ fún pé gbogbo mùmí ní òdodo pátá lọ́wọ́ wọn kò yé àbàwọn lẹ́yìn kan. àwọn èèyàn méjì kan ẹnu wo mùmí ní ṣùgbọ́n tó ń fẹ́ ẹ̀yìn mùsùlùmí nínú wọn wà bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ òkòwò sínú tẹ́lẹ̀ tó tó kẹsẹ̀ mùmí ẹlẹ́bọ ọlọ́run ní bíríkì ẹjẹ́ ìjọba ìṣòro ní bíríkì ṣùgbọ́n ẹjọ́ jẹ́ mùsùlùmí kẹ́ńtẹ́kọ́ ọlọ́run ní bíríkì òun náà sábọ́ òun lẹni tó ní àjọkàn amúkú sọ́mọ́lá kejì ẹ̀ bẹ́ẹ̀ni tí omi ò tó wáyé láàrin àwọn ìyá rẹ̀ torí ìdí tó dé kébì olúkalà ń jà ẹ̀yìn ẹ̀sẹ̀ tí ìbá ń sẹ́ni tí èsì ti dòkó ní ọkàn rẹ̀ o ẹni èsì bá ti dòkó ní ọkàn rẹ̀ ni ò ní sí eléyìí ní òde díẹ̀ ẹni tí wà bá ń jà yọ báyìí sáré ọ̀pá o ṣùgbọ́n ọ̀tọ́ yẹ pé tó wà bá ń jà ọkàn rẹ̀ ti ti dòkó ti tọ́rọ̀ kẹ́kíkẹ́ ti bẹ láàrin wa àti ẹ̀ tọ́lá yọrọ yìí ẹ̀rú ti kọ́kọ́ máa bà ọ́ kéde kó bẹ́ẹ̀ nà ó kéde ọ máa fi ní yìí ti ń jà ó sì bẹ́ẹ̀ o ni wá bẹ́ẹ̀ ṣe lọ fọ ẹ̀ ra lọ bá tẹ̀ ni sọ̀rọ̀ àforíkì sọ fún un pẹ́pọ̀ tó ṣe fún láì ní kíláàsì kálí bá wà nílẹ̀ ilé ẹni tí yóò di dáadáa yìí bá a ti ṣera nínú oṣù yìí nínú àwọn tí olóore yìí bẹ́ẹ̀ náà ní ká tún o àdáda rẹ̀ oṣù táwọn máa pè lẹ́sìn o ọbẹ̀ dáwọn tí wọ́n máa pè wá títí nábìlà kan nábìlà ọgọ́rùn-ún tẹ́ nábìlà àádọ́ta nábìlà ọgọ́rùn-ún àtàyà àádọ́ta sálámà àádọ́ta ẹwà bẹ́ẹ̀ ká àti gbogbo ìta nẹ́bí òbí o náà ẹni tó a wàhálà láyé tó wá ti jọ́gbìnà ìjà àmọ̀ tí wá tẹ́ rẹ̀ tí wọ́n ní tẹ́wájú òní lọ. ẹni tó ti jùmọ̀ nù. àmọ́ ti ti látẹ̀lé ìfúnra wa ọba. ẹni tó kọjá bàtọ́ kọ́ lọ rajà. gbàyẹn lọ́wọ́ tó kọ́lẹ̀ wá ká fún méjì iye wọn lè tà tó lè pè ní jẹ̀mọ́gbà tó wá lọ ọjà tó wá lọ ta ọjà yẹn tó wá délé ọ̀wá rókun owó bèèrè pé yóò lè ẹ dákọ̀ta ló tọ́jú ó tọ́jú náà bẹ́ẹ̀ làbùkù èyí tẹ́ wa táà ń dúdú ayé ọlọ́run gbogbo tí èbá ti ń ṣe ẹ̀sìn táàmì ẹbí ó pè lẹ́sìn táwọn ọ̀dọ́ ábà ò pé wọ́n bá wọn débi ẹ èyí tó pọ̀ lẹ́ẹ̀sìn náà pọ̀ tó òfin ìṣe ìṣẹ́ lọ́wọ́ bá wọn jìjà bí eléyìí tó sí náà jìjì

tọ́ba lè ṣe ike bí àyíká náà o ṣe náà ń lọ rákà méjì àbí o fi ìlàjì kùránì ká ọlọ́lájú ọ̀run kọ́gọ́rùn ọgọ́rùn kúrò aláwọ̀ lórí rákà kọ̀ọ̀kan lọ. torí ìdí eléyìí ẹja ń sọ́ra gbogbo àdáda o ni wọ́n dáa nílẹ̀ àgbẹ̀dẹ̀ àti àmì kọ́lọ̀ kan tó wà gbogbo eléyìí kọ́lọ̀ tó ti gba ìfẹ́ wa kó tó wà اللهم ربنا اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين ايمانا. اللهم ربنا اتنا من لدنك رحمه وإلى من امرنا رشدا اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم آمنا في دولتنا دولة نيجيريا اللهم آمنا في ولايتنا ولاية الأردن اللهم آمنا في بلدنا بلد يسوع نجاورها برحمتك يا أرحم الراحمين اللهم آمنا في غربتنا اللهم آمنا في غربتنا برحمتك يا أرحم الراحمين اللهم اشف مرضانا اللهم اسم مرضانا في بيوتهم وبالمساجد برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لامواتنا اموات المسلمين في مسارقهم حتى مزاريها برحمتك يا ارحم الراحمين اللهم اغفر إمامنا إمام الان إمام الاقبل البلد إلوي اللهم اغفر له وارحمه اللهم نقيني من خطاياه كما ينقى ثوب الأبيض من الجنة برحمتك يا أرحم الراحمين اللهم لا تجعل موته فتنة لبلد الإيلون وما جاواها برحمتك يا أرحم الراحمين اللهم ارحمنا اللهم تصبنا لنا وارحمنا وانصرنا برحمتك يا ارحم الراحمين وانصرنا على القوم القادرين وانصرنا على القوم الظالمين وانصرنا على آلائك على أدين برحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم قوم الى ثلاثة غفر الله